بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته فنمع ترى الإمام المجدد محمد بن عبد الوهاب رحمه الله تعالى عليه سيئات مع هذه تيامسي مصي على اصول الثلاثة على اصول mẹ́ta او ìpìlẹ̀ متى tí a gbọ́dọ̀ lóní lórí nípa àwọn tó ní ṣe pẹ̀lú àtàkùn náà ni. قال الإمام المجدد رحمه الله بسم الله الرحمن الرحيم اعلم اعلم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل أنا أعلم الأمر رحمك الله تنقض مكره أنه يجب علينا أبدا فوا تعلم أربع مسائل لا تقرأ على ẹ̀sìn الأولى الأولى العلم هو معرفة الله ومعرفة النبي ومعرفة دين الإسلام بالأدلة هنا الأولى أي المسألة الأولى على يا àwọn هنا العلم àìlmù tí wọ́n ìmọ̀ òun ni ma'rifatullahi mímọ̀ ọlọ́run wa ma'rifatu nabiyyihi mímọ̀ nàbí rẹ̀ wa ma'rifatu dinil islami bil adilla àti kéèyàn mọ ẹ̀sìn islam pẹ̀lú ẹ̀rí. ẹlẹ́ẹ̀kejì nínú. المسألة هنا مسائل يعني مسألة فيه هنا لا عمل به سيسيسيتو متعمية سيسيسيتو مما الثالثة الدعوة إليه آه، لا كتا هنا الدعوة إليه ìpèpè lọ síbi ohun tí èèyàn ń ṣiṣẹ́ ṣiṣẹ́ tọ̀ yẹn. الرابعة الصبر على الأذى فيه على الأذى فيه ní àtúnṣe sùúrù lórí èso tó ní ọkàn níbi èyí ń pèpè lọ síbi ohun tí ń ṣe tọ́mà yẹn. والدليل قوله تعالى. ìtọ́ka lórí ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn lọ́rọ̀ bá dẹ́dà tó kọ́ra ìwé wọn. ọlọ́run ní wàlẹ̀ àsìrí ọlọ́run lọ́hùn fi àsìkò eh, ìrọ̀lẹ́ ọlọ́run lọ́hùn fi kọ́ra lọ́dọ́jú àwọn èèyàn nìyí làfi kọ́sìrín wọ́n wà nínú àwọn àdánù oríṣiríṣi. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر إلا الذين آمنوا ويفعلون طبعا يفعلوا لدودو ìgbàgbọ́ yẹn náà ni alẹ́ الصالحات تدرس ń sọ wàhání ló sọ وتواصوا بالحق آه، ما تنسى صلاة لودو هنا الدعوة إليه وكتلاسي بيوتي أسسات من مما آه، وتواصوا بالصبر آه، ما تنسى صلاة لودنا وكالسورو وهنا الصبر على الأذى فيه سورة العصر قال الشافعي رحمه الله تعالى لو ما أنزل الله حجة على خلقه إلا هذه السورة لكفتهم يعني طبعا بعض شاريك كلمة إلا هذه السورة طبعا بعض شاريك كلمة لو ما جاء حجة على خلقه جاري لوري داره إلا هذه الصورة يا تاسي صورة عليكم السلام لتفتهم أتتوا وقال البخاري رحمه الله تعالى باب العلم باب العلم قول القول والعمل الإمام البخاري رحمة الله عليه هاونا تنصبي إمام قطع كسلي تود حاسسه يعني باب العلم قبل القول والعمل أنه أنا سنصني قال علم إما قبل القول ساجو كياتو صرا وفي ما صفا قصا والعمل ساجو كياتو سيسا وفي ما سيوتي من قوله تعالى فاعلم أنه لا إله باب امام بخاري رحمه الله انا ماري وانت حسين واحد lórí tí mo ní ṣáájú ọ̀rọ̀ mo ní ṣáájú iṣẹ́ ọ̀rọ̀ bá dé àwọn pé fàìlám annahu la ilaha illallah lọ́ọ́ mọ àmọ̀dájú lọ́ọ́ kọ́kọ́ nímọ̀ náà kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọsìn lóòdójú aláàlá wọ́n ṣẹ́kù fún ìdáhùn bẹ́ẹ̀. àwa wà foríjì ẹ̀ṣẹ̀ rẹ̀ wà nílùú mọ̀mìnì àti fáwọn onígbàgbọ́ òdodo lórí pé fọ. wọ́n ní tàbá wo áyà yẹn fàbádà abel bàìlì Allah tabaraka wa ta'ala nínú tọ́pàṣẹ yẹn ó bẹ̀rẹ̀ pẹ̀lú mímọ́ qabla al ṣáájú ọ̀rọ̀ ṣáájú iṣẹ́ so ìyẹn ni pé fàìlẹ́m kọ́kọ́ ní màlúwì so anahu la ilaha illallah ní wọn kà bó ṣe rí gbólóhùn yẹn káwọlù ni respect lè zambi wọn forí bí ẹsẹ rẹ amalu ni ah. ọkọ wí ọbẹrẹ pẹ̀lú mímọ̀ ni ọbẹlẹ kọwọlì ṣáájú ọ̀rọ̀ wàlẹ àbọlẹ. àti ṣáájú sẹ́. فاعلم رحمك الله أنه يجب على كل مسلم ومسلمة تعلم هذه ثلاثة ثلاث مسائل والعمل بهن. أمين. أعلم لما رحمك الله رحمك الله عليك. يا عليكم السلام. ó pè dandan fún mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kíkọ́ àwọn mẹ́ta àwọn mọ̀sá ìlú mẹ́ta yìí àwọn àlàyé ẹ̀sìn mẹ́ta yìí ọ̀lẹ̀ àmọ́lóbi hẹ́ẹ̀lì ẹ̀sìn ṣiṣẹ́ tọ̀ wọ́n. alákọ̀ọ́kọ́ ní àlàyé yẹn àwọn ní fẹ́ análáha kálákọ́nà adájọ́ àlá ó ṣẹ̀dá wa wọ̀lọ́sà kọ̀nà ó dẹ̀ pèsè fún wa. ọlọ́run ọ̀dẹ̀ wá fi wálẹ̀ hàmàlà ń fi wálẹ̀ lásán láì ní wúlò kankan láì ṣe kankan. bí kò fi kọ́lọ́wọ́n ọba sùhánà ọ̀rẹ́ òjíṣẹ́ sí wa ẹ̀rọ wa dákàlà àlìjẹ́nà kì í sì dákàlà àjẹ́nà ẹni tó bá tẹ̀lé jíṣẹ́ yẹn ẹ̀wọ̀n àlìjẹ́nà. ẹni tó bá yapa òjíṣẹ́ yẹn ń tọ́ wọn wọ̀ náà. والدليل قوله تعالى ميثاق على الله ما لا تتصيب إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم ọlọ́run dájú àwa la rán ìránṣẹ́ kan sí yín ṣáàhìdàn hmm, àlẹ́yìnkóm a máa jẹ́rìí lẹ́yìn lórí. gẹ́gẹ́ bá a ṣe rán òjíṣẹ́ kan sí fìlà فعصى فرعون الرسول فأخذنا وأخذنا نبيا ومن فرعون هو ترجسنا في النبي موسى عليه الصلاة والسلام ألوني فأخذناه أخذا وبيلا أواك بامو بامو تدلي كوكو الثانية wọ́n ní dádájọ́ àlá mọ́sálà kejì nìyẹn láyé rìdọ́ kò lè yọnu sí àmì yóò ṣura kàmá ẹ̀hó áhádọ́n káfẹ́nikẹ́ni kejì rẹ̀ nínú ìjọsìn. sí ẹ̀yà ìjọsìn yìí. ẹ̀hó káfẹ́nikẹ́gbẹ́ rẹ̀ níbi ìjọsìn rẹ̀. làmọ́lẹ̀kùn nǹkan òwò ọ̀gbìn a gbọ́dọ̀ fi mọ̀lẹ́kà kan tó súnmọ́ lọ́hùn ká fi fídíò ọlọ́run ọba níbi ìjọsìn rẹ̀ a gbọ́dọ̀ fi ànẹ́bì kan tá a rẹ́ńsẹ́ ká fi fídíò ọlọ́run ọba níbi ìjọsìn rẹ̀. ẹ̀rí rẹ̀ òun lọ́rọ́ ọba àlejò alákọ̀ọ́sọ yìí pé. wà á ní فلا تدعوا مع الله أحدا أن المساجد لله gbogbo àwọn ọdẹ tá ń forí kanlẹ̀ yẹn ti Allah ni fọlá tẹ̀dẹ̀ẹ́rù ahadan mọ́àlọ́ ẹ gbọ́dọ̀ pẹ́ẹ́nipẹ́ẹ́ni pẹ̀lú Allah ọlọ́run nìkan ẹ gbọ́dọ̀ máa pè ẹ mọ́ sí aláàtẹ̀ta ara yìí ti pa. ẹ gbẹ́dára jọ ni yóò tó bá tẹ̀lé jù sẹ́ káì ìṣẹ́ sí yẹn lè ṣe láàárọ̀ kùtùkùtù. ọlọ́run ọ̀dọ̀ ẹ̀mọ́ kẹ̀kẹ́ rárá nu lẹ́wù ara fi kàn báyọ̀ mọ́. láàkùrà ó ti sọ pé mọ́ni àtọ́ mọ́ni àtọ́ àrọ̀sùlà mọ́ni ara fi kàn báyọ̀ mọ́ nínú lẹ́wù ìwíkú ìdòzó àríkè yìí ló tún gbẹ̀sẹ̀ ni àlàyé téèyàn tún gbẹ̀sẹ̀ ṣùgbọ́n ọlọ́run kẹ́ wo pé àìmọ̀kan lọ fi pàdé nígbà tó bá lọ́lọ́run gan tó ṣe kínní kan lọ́kàn wọ́n mọ̀ pé ẹ̀sìn tún bẹ́ẹ̀ ń bí eléyìí so kìí ṣe pé ó ti mẹ́wù kà lásán ó tún bẹ́ẹ̀ fẹ́ bọ̀ wàláhì torí ìpè tó burú tó lágbára ni anamọ́ ni atọ́ ar ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ wọ̀wà hádà lọ́ọ̀hà tó wá ṣe ọlọ́run nìkan ọlọ́run yẹn mọ̀ fún lùmí ìwọ́n tó wá lọ́ọ̀ لا يستغفر الله كاچا كاچا كاچا لا يجوز له لو في سي كي سي كي سنه وكا ìyẹn lè wọ náà nítorí rẹ̀ ni bẹ́ẹ̀ ni bí yẹn bá ń mìíràn ọba yẹn ọgbẹ ìsàwẹ wà fà ọgbẹ ìsàwẹ wà ní ọwọ ọwọ àdàlọhà gbogbo gbèsè ń tó yẹn lọ kíákíá ni wọn wá ṣe Ọlọ́run nìkan ẹ o ẹ̀kọ́ tó mọ̀ bí ó ṣe kà yẹn náà nítorí pé wọn gbogbo nǹkan wọn gbọ́dọ̀ wọ wọn náà láti máa mọ nǹkan díẹ̀ díẹ̀ hmm? mọ́ni àtọ́ àwòrán-sù láti kọ́kọ́ sọ̀rọ̀ fún ọ náà ẹni tó bá tẹ̀lé ta ló tẹ̀lé òjíṣẹ́ wọ́n wà padà tó ṣe lọ́kàn ta ló ṣe lọ́kàn ọ̀la ha ó ti wá sọ pé láyé jùzù làwù kọ̀lẹ́tọ̀ fún tọ̀hún mùwàlátù ìmá nífẹ̀ẹ́ mọ́níhàdà ẹni tí bá ń takò á ní ń takò aláà ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹni tí ń takò ọlọ́run ọ̀rọ̀ súlàhù ẹni tí ń takò tòjíṣẹ́ ọlọ́run. wọ́lọ́wọ́ kára ní akọ̀wé ọ̀kọ̀ọ̀kan wí. ìwọ̀lọ́run aláì ara fi kàn ọ́ mọ́nú lẹ́wọ̀ rárá ọ̀lọ́wọ́ kára ní kíni. ọ̀lọ́wọ́ kára ní akọ̀wé ọ̀kọ̀ọ̀kan wí. ọ̀kẹ́ àwọn kankan nu mẹ́wàá rárá wàlàó kánà akọrọba kọrọ ẹgbẹ kódà kó ń tọ̀ wọn jẹ kí ló jẹ kábàrú kánà akọrọba ẹni tó súnmọ́ ju kọrọ ẹgbẹ eléyẹn jẹ́ mọ̀tọ́fẹ́ ilé hmm? nígbà àwọn kí náà yìí kéré wọ́n tún wọ ẹyọ kan tí wọn bá wọ báyìí ò ní rí kan tí wọn bá ra wọ lẹ́tà kan ó kà kó kà ní. أنا والدليل ودليل قوله تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوافون من هاد الله ورسوله ولو كانوا آباءهم لا تجد قوما أولي رجاك أيوة، يؤمنون بالله لن يبقى صلاهم واليوم الآخر أتجاوز إلى القيامة يوعدون من حاد الله ورسوله ثم نفع أن تتقوت لهم أن تتقوت جسره ولو كانوا آباءهم خدا قاهم تهم جبا باهم وبا جبا باهم لا تقوت لهم àwọn náà kọ tiẹ̀ أو máa hé tiẹ̀ àwọn ẹgbẹ́ náà àhùn àbáwọn ọmọ أو إخوانهم أباهم وياهم نما تقول كلام أنهيت nàbí mọ̀lẹ́bí wọn lọ́kàn ọlọ́run ọkàn tó ju bẹ̀rẹ̀ àwọn náà máa hé tí wọn. ọ̀sán kúkàkúkà ìmọ̀ ọ̀nà ẹ̀kọ́ gbọ́dọ̀ sáré ìmọ̀ ọ̀nà ìmọ̀ ọ̀nà òfin mọ́tò sí ẹ̀yìn nínú ní ọláyíkà àwọn yàn lẹ́nu tó ti kíkà sábà fi kòló bí himu ìmán ọlọ́run kà kọ́lẹ̀ ìmánì sínú ọkàn wọn. mo rẹ̀ ọlọ́run wa kún wọn lápá pẹ̀lú ẹ̀mí kẹta wa látọ̀dọ̀ rẹ̀. tẹ̀jìrín ọlọ́run máa mú àwọn àlùjẹ́nà àwọn àlùjẹ́nà tó yẹ pé tájẹ̀rí ní ìhà èyí tó dùn máa sàn lábẹ́ rẹ̀ wọ́n sì máa gbé bẹ̀rẹ̀ gbére. ọlọ́run máa yọ lọ́sọ̀ àwọn náà yọnu sí ohun tọ́lọ́run sì fún ọ. ọlọ́run ní àwọn ènìyàn àwọn ní ìjọ ọlọ́run àwọn ọjọ́ tọ́láwọ̀ yẹn àwọn náà ni wọ́n dẹ̀jẹ̀ rẹ̀. àwọn ìlà ọmọ ọlọ́nkọ́ bá ń tọ́ sọ́nà fún tẹ̀lé rẹ̀ ọmọ tó yà. hanifiyata èyí sì hanifiyata náà nìyẹn bọ́ọ̀lù ló fẹ́ ṣe tọ́ba mẹ́pẹ́ ní hànà ní ẹ̀ máa ń fi ẹnu fàtà náà èyí wù yà lẹ́yìn rẹ̀ anil hanifiyata millata ibrahim dájú ẹ̀sìn dájú ẹ̀sìn tó dó dọ́gba kristi lànà sànẹ́bí ibrahim alayhi salatu wa salam. ń sin ọlọ́run ọba lẹ́ni tó sáfù mẹ́sàn-án fọlọ́run ẹ o irú tàwíìdù yìí kí ẹ sí lọ́wọ́ ọba nìkan yìí ńlọ́lọ́run pa gbogbo àwọn yàrá sọ̀rọ̀. làhá làhá kìí ṣe kàlákọ̀ ọ̀hún láhá wàhálà kọ̀ ọ̀hún làhá ọlọ́run bẹ̀ tí àwọn fún ìjọsìn gẹ́gẹ́ bá lọ́wọ́ balẹ̀ kọ́lá sí bàbá yìí pé. èyí tó wà lọ́dọ̀ tí wàá mi báyìí ọmọ kọlákùtùrì jẹ́ ná ọ̀lùkún nípa ìlà ìyá àbùdó ọlọ́run ní mi ìdálẹ́jọ náà tẹ̀yìn lásán àfikún lè sìn mí. ẹni wọ́n máàna ìyá àbùdó ìtumọ̀ ìyá àbùdó ní kí ni ìwà ìdíwọ̀n kí wọ́n sinmi lẹ́yọ̀ وأعظم ما أمر الله به التوحيد يتوتو بجنو ترون قاسر هنا التوحيد إماران لك كن إماران لك يعني إفراد الله بلا عبادته ها سيسي الله نيك بلجاز وأعظم ما نهى عنه الشرك يتوتو بجنو ترون قاني قارل لك فهو دعوة غيره معه ونكون يلمي قطملون هذه رسالة يعتبر على تلك واعبد الله ولا تشركوا به به شيئا أسمع الله أي fi فيك kéjìlá náà jọ sí bí tí ó kọ̀ mọ́. من أصول الثلاثة الذي يجب على الإنسان معرفتها. تمام إذا كل لك تمام صفن أيك من أهوان كل متى èyí tó pe dandan fún yàn màrífàtò ha láti mọ̀. Hmm, àkọ́kọ́ nìyẹn ọ sọ fún ẹ pé ẹrú mẹ́lẹ́dàá ẹ̀ àkọ́kọ́ nìyẹn kẹrù mọ ẹsìn ìkejì nìyẹn kẹrù mọ tààlà nẹbi rẹ Muhammad sallallahu alayhi wa sallam ìpínlẹ̀ kẹta nìyẹn wọn ta kàdé fẹ kásìrà nítorí ẹ nìyẹn o ìfẹ́ kó gbé eléyìí tá à sọ láti gbà yìí tọm hídù ni ìpalẹ̀mọ́ déhùn tá a kàn sí kọkọ aláṣọ àwọl ìpínlẹ̀ alákọọkọ wọ́n ní àkọ́kọ́ nìyẹn àwọn ìgbé ẹrú mọ ẹlẹ́dà rẹ̀ táwé yẹn. tí wọ́n bá sọ fún pé palẹ̀ ẹlẹ́dà rẹ̀. bẹ́ẹ̀ni àìmọ̀tì ọkọ̀ dáhùn yìí pé ẹlẹ́dàá mi ni Allah èyí tó rí kórè mi tó sì rí gbogbo àgbáyé bẹ́ẹ̀ni àìmọ̀tì yìí pẹ̀lú bíní àmìhì pẹ̀lú àwọn ọ̀dẹ́ra rẹ̀. ọlọ́run yẹn lèmi lẹ́sìn máa sìn ọ̀sẹ́ lómi ti ń tún máa sìn mọ́ sí wàhù yàtọ̀ sí. ìtúkà rẹ̀ ń lọ́rọ́ bá dẹ́dà kọ́ sọ́ra yìí pé ẹ ò pé òun lórí gbogbo ayé lẹ́sìn yẹn gbogbo ẹ̀yìn yẹn yẹn ó jẹ́ ti Allah tí ń rí gbogbo àgbáńlá yìí. فكل ما سوى الله والله فكل ما سوى الله أعلم الله أكبر ọmọ kankan ara nù lẹ́wọ́ tí mo tún kọ́ yín ní mọ́lẹ́hàtìl ẹ̀rọ̀b mo kọ́ yín ní al-asma al-mudafa al-asma mo kọ́ yín mo tún kọ́ yín al-istithna siwa nínú àwọn orúkọ tí wọ́n máa fi ń ṣe dọ́fà ni ọmọ kankan rárá nu náà rárá nu ọ̀kọ́lù máa ṣìwá láàbì ṣìwá ṣìwá dáírù fáwọkọ̀ amam tí mo kọ́ yín rẹpẹtẹ táàtà kọ́bùlà báàdà àbà kọ̀dẹ́kọ̀ tó wí síwà lọ́ọ̀hà síwà lọ́ọ̀hùn tó wí mọ́ àwọn kéwù rẹ̀ tó ń ka yọ̀ ọ̀dà rárá ọ̀kúlù máa sì wọ́ tí nǹkan yọ ẹgbẹ́ ló ń kẹ́ tí wọ́n bá wọ́ báyìí ò rí ò lè wọ́ tí wọ́n bá wọ́ rárá ajá sí pé kìlọ́ máa ṣe ọ̀kúlù máa sì wá lọ́ọ̀hì ẹ́ síwà tí wọ́n bá ti rí síwà àwọn bá tẹ̀lé tẹ̀sọ̀ ní ọgbà hmm? ọ̀kúlù máa sì wá lọ́ọ̀hì álámù ọgbọ́n hmm? tó bá ti yàtọ̀ sọ́lọ́hùn álámù ni wọ́n pè wàhánà wàhánà ọmọ bí ó sì wáyé náà àmì wá hìdùn orí pé sùkún ní kọ̀ mọ́ ọdún ó ní wàá ní wàá hìdùn èmi sì jẹ́ kan mi ń dálé kalẹ̀ álámì nínú àwọn àgbáyé yẹn èmi jẹ́ kan nínú àwọn àgbáyé. wọ́n ní tí wọ́n bá tó a sọ fún ọ pé bímọ àrọ́fà rọ́bà kí ló fi mẹ́lẹ́dàá rẹ̀. فقل بآياته ومخلوقاته yóò dáhùn yìí pé pẹ̀lú àwọn àmì rẹ̀ ni pẹ̀lú àwọn ومن آياته الليل والنهار. ẹ ò nínú àwọn àmì tá a fi mọ lọ́hùn lọ́lọ́hùn òun ni òru àtọ̀sán. àṣàmùtò wà lẹ́kọ́ mi. oòrùn àtọ̀sùpá. ومن مخلوقاته السماوات السبع سبع والأرضون والأرضون سبع ومضئن ومضئنهما أني nínú àwọn ẹ̀dá tọ́lọ́hún dáadáa á sì mọ ọlọ́hún lọ́lọ́hún òun ní sẹ́mà méje ilẹ̀ méje ọmọ ń fi hin àtàwọn tí ń bẹ láàrin wọn ọmọ ọbẹ̀ iná fún mọ́ àti ohun tí ń bẹ láàrin sẹ́mà àtìlẹ̀. ẹ̀rí eléyàwó lọ́rọ̀ bá tẹ̀lé àtúnṣe ọ̀pá yìí nínú àmì tá a tọ́lọ́ tá a fi mọ ọlọ́run lọ́lọ́run tagbára tagbára rẹ̀ ń lọ òru àtọ̀sán ẹ òun àtòṣùpá. ẹ má fọ ẹmí ìforí kalẹ̀ fóònù àtòṣùpá mọ́. wàá dúró lílà. الذي خلقهن إن كنتم إياه تعبدون الله نكان يا فريق له صدقوا بعضهم كمان إن كنتم إياه تعبدون تبع السلام يقول تعالى إن ربكم الله الذي خلق السماوات والأرض لا لا جهل دايون يا الله يتحرب سمعت له في ستة أيام ثم استوى على الأرض ọdá ọ̀hún fújọ́ mẹ́fà lẹ́yìn náà wàá dọ́gba sórí àyà aráṣẹ. yóò ṣe láìla wà náà. Hmm, ọlọ́run yóò ṣe láìla náà ní da bọ ló ti rí wà òní bí. Hmm? dídínkù fífikún ẹ̀ṣẹ̀ ní gbogbo ẹ̀ ẹ̀fọ́ ló gbogbo. يبلغه حثيثا والشمس والقمر يطلبه تنطق هو ما يطلبه حثيثا يرى يرى أسرع بكلوك والشمس والقمر والنجوم مسخرات بأمره هكا عندي بين ها ألا أنتم دونه ألا أنتم سوكا ألا أنتم bí nǹkan ta sì rọ pẹ̀lú àṣẹ ọlọ́run. Hmm. ó ní àlá ẹgbẹ́ o lahul khalqu gbogbo ẹ̀dá ọlọ́run lónìí wal amru àṣẹ ọlọ́run lónìí. tabarọ́kọ̀ kọ́ kí sí kọ́. tabarọ́kọ̀ lọ́hùn ò ní máa torí ipò fẹ́ǹsì tẹ̀fíìmù ọ wàá máa fà kámọ̀ ohun tí ò ní di tẹ̀fíìmù tabarakallahu rabbul alamin gbígbọ́ngbọ́n ọlọ́run ìbùkún rẹ̀ tọ́pọ̀ ọba tí ń wà gbọ́nláyé wọ rọ́ọ̀bù. lẹ́yìn ń pè rọ́ọ̀bù òun náà lẹ́nu ká máa sùn. ẹ̀rí rẹ̀ lọ́rọ́ bá dẹ́ka tó sọ báyìí fún ẹ. الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ọlọ́run lẹ́yìn èèyàn ẹ̀sìn ẹlẹ́dàá yín tó dáa yín tó tún bá àwọn tó ṣáájú yín kẹfà lè jẹ́ ní ọ̀pára. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل wọ́n hmm. ní alẹ́ di ìjà àlẹ́ lẹ́kọ̀ọ́ ó sì máa kà á díẹ̀ díẹ̀ wọ́n náà sá mọ̀ tó mọ̀ díẹ̀ díẹ̀.

فأخرج به من الثمرات رزقا لكم فلا وافي أمي تسك عليها وفي مو هذه كجاب فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون أمي واكب فلن تيناس مقلون على كبه عفا قال ابن الحكيم رحمه الله تعالى الخالق لآثم الرجاء هو للعبادة نعم، يعني ابن كثير رحمه الله ولا أن أظن قنقبات عليه هنا لا لا كثير كثير وأنواع العبادة التي آه، هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك